الله الحمد لله ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته حديثنا اليوم حديث عبادة بن الصامت رضي الله تعالى عنه يعني حديث التي أفيت فوالني أنا نريد أتسى ترجمة حياته أتسى دي فوالني تنبسي الصحابي في وشرعي حديثه فوالني nínú ìṣẹ̀lẹ̀ ńlá gbòógì kan ẹ̀rẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ ayé ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ èyí tí òfin júwe ìdúró ṣinṣin níbi ẹ̀sìn ọlọ́run ìtànábì fi sallallahu alayhi tó fi ọwọ́ àwọn sàhábà lé látara ìdúró àti ìfẹsẹ̀rinlẹ̀ àti ìmọ̀yàtọ̀ tó yàtọ̀ sí lẹ́yìn ìgbà tí yàrá tí náà ti jẹ́ mùsùlùmí. lẹ́yìn wáyé sàhábí tí a ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún wa lọ ti ṣe Ubadah ibn Samit òun náà wà ní kalẹ̀ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. òun náà ń narí tiẹ̀ fún wa wípé. بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة في العسر واليسر والمنشط والمكره وعلى أثرة علينا وعلى ألا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا عندكم من الله تعالى فيه برهان وعلى أن نقول بالحق أينما كنا لا نخاف في الله لومة لائم متفق عليه اسم حديث عبادة بن الصامت رضي الله تعالى عنه وني أعوان òun àti àwọn ikọ̀ nínú àwọn mùsùlùmí táwọn jẹ́ àǹsọ̀ àwọn àwọn táǹpì ní àǹsọ̀rù ni àwọn tí wọ́n gba àwọn ànábì lálejò ní ìgboro Madina àwọn tí a pè ní àǹsọ̀rù wọn náà ni àwọn mùsùlùmí Madina àwọn tá a mọ̀ sí alimuhajirun torí ọ̀nà méjì tí wọ́n pín àwọn sàhábà àwọn yẹn ni àwọn tí wọ́n kúrò ní Maka tí wọ́n wá sí Madina. àwọn àǹsọ́rù lára wọn ni ọba àdàkàbọ̀nù sọ́mi ti wà òun ló wá ń ṣàlàyé fún wa pé àwọn jọgbà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní etí àwọn gbé ọwọ́ àwọn kalẹ̀ tànàbí gbé ọwọ́ lé ọwọ́ àwọn lórí wípé àní ìtẹ̀ṣe yìí o àdéhùn tájọ ṣe yìí àti jọ sign agreement agreement náà ni wípé alàsàmàáì wọ̀tọ̀ à aṣàdéhùn wípé a máa máa gbọ́ àdè máa máa tẹ̀lé nta bá ti gbọ́ lófin ọlọ́run nílànà rẹ̀ ànábì sallallahu alaihi wasallam lórí bó ṣe yẹ ká ṣe ẹ̀sìn yìí àní ya alágbọ̀gbọ̀n tínú àdẹ̀ ní fàyè ilẹ̀ kó gbé tí ọ̀tún wa wọlé kó wá bá tó sì jáde gbogbo ohun tí ìrìn ànábì bá ti ń sọ fún wa pé ọlọ́run ọba sọ wípé àbíwá náà ló sọ fúnra ara rẹ̀ tá a lè gbà pé wáhàyè ni lẹ́sẹ̀kẹsẹ̀ báyà wá ti gbọ́ àdé ti gbà o báyìí náà la máa ma wá ṣe fáwọn tí wọ́n bá jẹ́ olórí wa ní agbọ́nrin ẹ̀sìn bákan náà ìgbọ́ àti ìgbà yìí àwa náà mọ̀ ọ́ àmọ́ wípé ìní àwà tí ò ní fẹ́ bára rẹ̀ wọ́n ń sọ wípé fìlẹ̀ ọ̀hún sì wọ́n lè yé sè nígbà ìnira ni tí kíní yẹn bá fẹ́ bọ́ sí ìnira fún wa ni bákan náà àti nígbà tí kíní yẹn bá bọ́ sí ìdẹ̀kùn fún wa ṣé ẹ mọ̀ wípé a máa ń sábà ṣàlàyé fún wa náà wípé òfin ọlọ́run kì í ṣe kọ́ làwọn bá ṣe láti wá fi satisfy àwọn kan tòun á túmọ̀ sí ká ìtọ́lọ́run ní ká ṣe yẹn ó rẹ̀ yín lọ́rùn o àti máa ń sọ fẹ́ lómi tó máa ní kò tí ì rọ̀hún lọ́rùn ní ọlọ́run tó fi rẹ̀ náà lọ́rùn kò fi rọ̀hún náà lọ́rùn kíní yẹn náà kò rí bẹ́ẹ̀ yẹn rárá o òfin ọlọ́run bá wá ó tẹ́yàn lọ́rùn ni kò tẹ́ lọ́rùn ni ó rọ̀yàn lọ́rùn ni kò rọ̀yàn lọ́rùn ni èèyàn á gbà láti ṣe ìyẹn ni àwọn sàhábà náà sọ ń bí wípé kódà níbi tí ó jẹ́ sí pé ó fẹ́ bọ́ sí ìnira lára àwọn ṣùgbọ́n àwọn òní choice àbí káwọn ṣe àbí ní tí ẹ pé wọ́n ṣe ń sọ báyìí pé kí n pẹ́ kí ló ṣe pẹ̀lú báwọn ṣe rí ó tá wọn lọ́rùn àwọn láìkì ẹ̀ àwọn fẹ́ bẹ́ẹ̀ ìyẹn náà àwọn gbà láti tẹ̀lé bákan náà wà lè mọ́ kí ni tó gbà lórí pẹ̀lú eléyìí àti tara wa yá sí ìtumọ̀ rẹ̀ nìyẹn àlùmọ́ ìṣàpọ̀ ìtara já sí tí ẹ kó bá ṣe gbọ́ báyìí a ah, ó ti yá a ah. tí ni wàá dùn sí bá ṣe gbọ́ tàfò sókè pé àhàgbà ah, àwọn aláìkè léyìí òfin lè bá alára mu afẹ́ bẹ́ẹ̀ kó o wà òkè bẹ́ẹ̀ yẹn ẹ̀mọ̀ pé nínú àwọn òfin tí ara máa ń yá sí táwọn èèyàn máa ń láìkì òun ni bí òfin ọlọ́run wípé ọkùnrin lè fẹ́ ìyàwó kan lọ àwọn èèyàn á dùn nínú ọkùnrin á dùn sí eléyìí etí ọkùnrin dùn sí i kò ní tẹ́ obìnrin lọ́rùn níbi tí àìtẹ́ obìnrin lọ́rùn yẹn gẹ́gẹ́ bí gẹ́dẹ́ èèyàn òun náà wá gbà fọlọ́hún ní tó tọ́kùnrin lọ́rùn tí wọ́n náà fò sókè yẹn òun náà gbà fọlọ́hún pé lè tẹ́ òun lọ́rùn ṣùgbọ́n o ìdàkejì yìí àwa wáyé fún òun náà tó máa jẹ́ pé tí ò tẹ́ òun náà lọ́rùn lára arú ẹ̀ ní wípé ṣùgbọ́n gbogbo responsibility obìnrin yìí ọ̀rùn ẹ̀ ló wà o wá rí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe tán láti dunú sófin ọlọ́run pọ̀ ń lè fẹ́jẹ̀ yẹn kan lọ ṣùgbọ́n inú rẹ̀ òdò kò gbà kò tẹ́ lọ́rùn désàlẹ̀ ẹkùn wípé òun òun ni àwọn bùkátà orí obìnrin yá àtàwọn ọmọ rẹ̀ ìyẹn ni wàhálà àníta bá ti là gbà ká má gbà kan jù kan lẹ̀ gbogbo òfin ọlọ́run bá náà nìyẹn máa ń gbà tán bákan náà wà lè mọ́kìrọ̀hìn àti ń tara kọ̀ tọkàn kọ̀ tí ò fẹ́ bára rẹ̀ tí o tẹ̀bi o like ilé yẹn náà sọ̀hábì ni àwọn ti di ṣàdéhùn fún ànábì sallallahu alaihi wasallam lórí gbogbo níta ń sọ yìí ni ọ. òní wàhálà asọ̀rọ̀ ti nà ọ̀lẹ́ yìí náà wọ́n ní kódà àwọn tí ẹ̀ tún ṣàdéhùn fún ànábì pé sallallahu alaihi wasallam àwọn tí ó bá já sí pé kínní yẹn fẹ́ ó lè àfẹ́tì àwọn. Mm. tó bá yẹ sí pé ó lè àfẹ́ẹ̀tì àwọn ṣùgbọ́n àwọn olórí àwọn ẹni báyìí ní ká ṣáàṣì ṣíṣá ṣùgbọ́n máa àfẹ́ẹ̀tì àwọn kankan bóyá nínú ilé wọn ni àbí àti náà àti lo wọn ni àbí ibi iṣẹ́ wọn ni àwọn máa ń sacrifice àwọn àgbà àwọn ajuwọ́lẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó lórí wa sọ rèé tí kìdá ti ń ṣe pé ohun tí ó ti wà lọ fi ṣe ọlọ́run àwọn máa ń gbà ọlọ́run bá ní wọ́n yóò ṣòro náà àlá ọ̀hún fún tèmi wọlé ọ̀ká níbi yìí ọ̀sọ̀ọ̀sọ̀ àwọn ilé máa ń mọ̀ ọ́n mọ̀ wọ́n máa ń yànda tí àwọn fẹ́ ṣe tó ń wọn lẹ́mìí tí wọ́n ń fẹ́ tí wọ́n dáwọ́lé wọ́n máa ń sacrifice fún ohun tó bá jáde pé ohun tí ọlọ́run ọba fẹ́ tó lè ní ká ṣe tánábì fẹ́ tó ní ká ṣe sallallahu alaihi wasallam táwọn olórí wa fẹ́ tó ní ká ṣe àbí tó ń jẹ́ ohun tó lè jẹ́ ìdẹ̀kùn fún ọmọlàkejì míì tó dẹ̀ rí pé ládá tó wà ń bẹ fún wa àwa gbójú kúrò ń bi mo fẹ́ ti wọn àwa ṣe mo fẹ́ ti ọlọ́run láti ti ọmọlàkejì míì náà ilé tó ń tún wà ní ìdọ̀fún kan náà ju òun lọ. wọ́n ní báwọn ṣe gbà rí pé táwọn fẹ́ máa ṣeré o. wàhálà aláàánú náà zi àmọ̀rọ̀ àdá. àwọn tó ń ṣàdéhùn fún anábì sọ̀làsọ̀là lọ́dún náà wípé o mùsùlùmí làwọn àwa ti gbẹ́sìn yìí àwa ò ní máa ṣe fáǹfà gbọ́mi sí omi ò tó pẹ̀lú àwọn tí ọlọ́run bá fi ṣe olórí tó bá fa àkóso ìdarílé lọ́wọ́ o àwọn ẹni ṣí anábì sọ fún wọn pé báyìí ni kẹ́ ẹ ṣe dúró o ẹ gbọ́dọ̀ máa ṣe fáǹfà pẹ̀lú ẹnikẹ́ni tó bá jẹ́ olórí tó jẹ́ alákòóso tó ń darí yín ìlà àǹtàrọ̀ kọfọ̀rọ̀ bàwáhà àyàfi ìgbà rí iṣẹ́ kẹfẹ́rí tó kílẹ̀ tẹ́ni náà takò òfin ọlọ́run tó takò lànà nábì sallallahu alaihi wasallam tẹ́ bá ti rí ohun tó ṣe báyìí lápẹẹrẹ ẹ̀rí pé máa mú owó iṣẹ́ ẹ̀rí pé máa mú ó gbọ́ pẹ̀lú jọlẹ̀ àlẹ́ rí pé ó ṣe kankan tó ṣàjẹ́ pé kíní ti kó ti fọ́ọ̀lù ti kó fò ó tẹ̀ tuntun lédè sí ṣírìkì àwọn tó bá lágbára báyìí ẹ̀wà àkùkù ànàkùnà ànílè tẹ̀lé lórí eléyìí tí eléyìí <laughs> tẹ̀ ń ṣe eléyìí ní ká ṣe yìí abẹ́yẹn ìmáàmù ni àwa ní ẹja yẹ̀ wò àkàrà o àkọ́nídé ká yẹ̀ wò à ń yẹ̀ kankan wò à ń fòfin ọlọ́run wá ṣe ni ṣùgbọ́n ìmáàmù ti ti ní àwọn fẹ́ yan ìmáàmù sádùúgbò kan tí eh, mọ́sálásí kan àwọn àfikà àwọn yẹ̀ wò bí àfa àfa Abdul àfíìsì ni àbí àfáwà abdul hakimi ní àti ẹja ah, ẹmọrúkọ wọn wà sórúkọ yà wọn ẹ sọ fún wọn pé ah, kàlà kàlà ẹ nígbà torí kò gbúrò àwọn kan tó bá ti ta kò fún ọlọ́run báyìí làtọ̀ àtàlù makhluq fi ma'siyati al-khaliq ìwọ ni àgbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dẹ́yàn láti wà lọ fi yapa òfin ọlọ́run àlùṣerú eléyìí aláàbí sọ fún wa pé ibi tí wọ́n ṣe dúró tán rèé pẹ̀lú òfin ọlọ́run à ń tẹ̀lé lórí kò túmọ̀ sí pé kó máa lídìí wọnú ná lọ kó máa lídìí àwọn èèyàn wọnú ná káwọn èèyàn náà dẹ̀ máa tẹ̀lé pé ah, bàbá ti wí náà ni wàláhì gbogbo ìjọba ní àṣẹ náà ni <laughs> kò o rárá a máa ń bójú ẹ̀yìn níbi tí o bá ti tako òfin ọlọ́run ẹ̀rẹ̀ olórí tó bá sọ ìyẹn wà lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ìfẹ́ tí wọ́n ìfẹ́ afọ́jú ni kódà kó máa bóbìnrin lọ́wọ́ tàgbọ́n bàbá yìí wọn ni àwọn aṣíwájú wa ní àgbọ̀dọ̀ wa ní gbogbo tó bá ṣe náà ni ọlọ́run ló ti gba ṣíṣe rárá gbogbo tí wọ́n bá ṣe ẹ̀rẹ̀ tó bá tako òfin ọlọ́run ẹlẹ́yà ò gba ṣíṣe àní fọwọ́ tì yẹn ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá ṣe tó bá bófin ọlọ́run ọba mu á tẹ̀lé wọn lórí ṣíṣe ìtẹ̀lé yàn kẹ́ni ẹ̀dẹ̀ máa ṣe ohun tó takò tọ́lọ́run káwa náà dẹ̀ máa rí báyìí pé tó ń ṣe yóò lẹ́rìí ìyẹn là ń pè ní tẹ̀kílédò àmà ìmọ̀ àtẹ̀lé ni nítẹ̀lé afọ́jú ó ń ṣe nǹkan kan kò lẹ́rìí nínú ẹ̀sìn ó dẹ̀ tẹ̀ǹpẹ̀lẹ́ mọ́ ó dẹ̀ ń ṣe lọ. àwọn àwọn èèyàn náà tún wá ń rọ́ tẹ̀lé àwọn ọmọ kí wọ́n àjọ mọ́ àwọn náà tún rọ́ tẹ̀lé lórí tó ń ṣe yẹn kọ́nà tẹ̀ tún lè máa wá èlé ẹ̀ kí wọ́n tún máa dún ní kọ́ máa fò sókè kí ni wọ́n máa dùn ìyẹn à ń pè ní là ń pè ní tẹkílẹ́dù àmà ìsìláàmù ò fààyè irú eléyẹn ẹlẹ̀ kò fààyè ẹlẹ̀ ṣùgbọ́n ká tẹ̀lé olórí lóde ọ̀gbà tí wọ́n wà lójú ọ̀nà dáadáa ẹ̀ tó ń ṣe nǹkan tó bá tọ́lọ́wọ́n bá mu ìyẹn tọ́ kódà àwọn olùmọ̀ṣẹ̀lẹ̀ nínú ṣẹlẹ̀ hadith yìí wọ́n ní kódà tá a bá kíyèsí pé lórí ó ní ìwà kan lọ́wọ́ tó jẹ́ ìwà alifesik ẹ̀bí pé àkíyèsí olórí ó mu ọtí àbí ó máa mu sìgá àwọn akéèrè pé olórí òun dágbọ́n ṣọwọ́ fẹ́rẹ́ làwọn bíi láàrin mi náà lè yé alfawahish ǹjẹ́ ọlọ́run kó láwa kúrò ní gbogbo àwọn pàlàpàlà tá a sọ yìí náà kó dá o kì í ṣe wà rí o wọ́n nílé yẹn náà ò sì tó ń tà ń torí rẹ̀ jáde sólórí táwọn ọmọ abẹ́rẹ́ sí apákí ẹ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ṣe sí ọ̀nà rárá torípé yẹn ò sí ní tí à ń pè ní kófò ẹ̀ṣẹ̀ ni máa síyà làwọn eléyẹn tó kò ń ṣe kò tí ì lídìí sí kófò lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí àlàyé ètò eh, ìkọ́ṣe lórí ṣẹ́rẹ̀ àwọn àdéhùn yìí wọ́n ní a máa bá bẹ́ ọlọ́run lórí ìyẹn ládẹ̀ súnmọ́ gbogbo ọ̀nà láti fi bá wá ìyẹn sí ìṣòro ìrora ọ̀nà máa yàrá gbégbèsè rẹ̀ ní tí ò ní túmọ̀ ìfiṣẹ̀ sí ní tí ò ní túmọ̀ ìjáde sí ní tí ò ní túmọ̀ ìmọ̀ pílánì àti fúnnífàṣẹ̀ eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábì sallallahu alaihi wa sallam ń ṣe àlàyé ìlọ fún àwọn sàhábà yìí ẹni bákan náà wàhálà ànàkúlà bilhaq àyínàmà kùnà lànà kọ́àfù fìlàhì lẹ́wọ̀mọ̀tàlá ẹ̀. àbádọ́tù bùnú sọ̀rọ̀ mi fi wọ́n ní nínú àwọn àdéhùn táwọn ṣe pẹ̀lú ànábì lọ́dún náà ní pé àwọn ẹni máa sàn kankan àfòdodo gbogbo ọ̀rọ̀ táwọn bá ti fẹ́ sọ báyìí àwọn ṣáà make sure pé òdodo làwọn sọ ní gbogbo bí yóò táwọn bá wà àti pé o àwọn ọ̀nà páyà ẹnìkan káwọn wá kọlù òfin ọlọ́run kò sí tó kà wọn pẹ̀lú pé yẹn fẹ́ bú àwọn àwọn èèyàn abú ni wọ́n á yin ni ẹ̀dá tọ́lá wọn bá dá sáyé wọn náà ni pé kéèyàn ṣe nǹkan káwọn kan nífẹ̀ẹ́ sí ní tí yẹn ṣe kí wọ́n kí ni kí wọ́n yin lórí ẹ̀ àwọn kan kẹ̀dẹ̀rẹ́ àwọn adúró ń kọ̀rọ̀ wọ́n á jẹ́ máa yín mu sí ni pé kí ló ń ṣe kí ló ń sọ bílẹ̀ ìṣeré nìyẹn jẹ́ tí yẹn bá ti wá ń rò pé òun fẹ́ tẹ gbogbo ara ayé lọ́rùn àbí gbogbo ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ òun fẹ́ tẹ lọ́rùn èèyàn á kàn ṣe ọlọ́run èèyàn á dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe àṣetànù kọ́lẹ̀ èèyàn á bẹ̀rẹ̀ sí di oníkárí ni kò wá ní ní ládá lórí gbogbo ohun tí ń ṣe àwọn ti ṣàdéhùn bẹ́ẹ̀ àwọn ti tápọ́n bẹ́ẹ̀ o ẹ̀sùn máa rí pẹ̀lú torí ọlọ́run bá ní kí òdodo ẹ̀sìn yé kò ní wo kí ni àwọn èèyàn sọ ah tí wọ́n ní kí n mọ̀ra báyìí jáde lé ní ìṣúgbé náà wà lọ kó sí jìlì báyìí táwọn èèyàn ní dájú bò mí báyìí pé ah àwọn abúlùkọ náà ti lọ gbẹ̀sìn ẹlòmíì ní òfin mọ̀ra ẹ̀sìn dè ní ojú ń tì í torí àwọn ẹ̀sìn wọn fẹ́ bú orí ẹ̀wú torí àwọn ẹ̀sìn wọn fẹ́ yìn àwọn tí wọ́n fẹ́ bú ẹ yẹn àwọn ìwọ́n máa gbá ládá látara wọn ni bẹ́ẹ̀ni nígbà tí wọ́n bá mọ́ra ẹ̀gbẹ́ nígbà tí wọ́n bá ṣe ń tọ́rọ̀ wọn bá fẹ́ ṣùgbọ́n lèmi ń ṣàǹfẹ́ tí àwọn èèyàn lọ́rùn òun náà ló fa tó fi lọ́ ń hùwà ẹ̀ṣẹ̀ tó fi ń hùwà bàjẹ́ tó fi ń ṣe ń tọ́ ti sọ pé kò tọ́ nínú ẹ̀sìn tó tó fẹ́ tí àwọn èèyàn lọ́rùn kò ṣeé ṣe o àwọn sàhábà tí wọ́n rí kọjá lọ ẹgbẹ́ bí wọ́n ṣe ń ronú tí wọ́n tẹ̀lé ń tànà bí sọ fún wọn sallallahu alaihi wa sallama wọ́n dẹ̀ náà wọn ò ní ṣe kankan àwọn ò ní ṣe kankan láti fi tẹ́ ẹ̀dẹ́ yẹn lọ́rùn tó bá ti jẹ́ pé nǹkan yẹn máa bí ọlọ́run bá nínú àwọn wà ní páyà fáwọn yẹn máa bú àwọn wọ́n káàbọ̀ pẹ̀lú èébú wọn kò ṣe nǹkan kan àmì ọlọ́run bá kójọ kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn yìí kó ṣàmùkúrò fún wa láwọn bí tí a kò sí kójọ kó gbé ilé ìta yìí ní àwọn ìgbàdà fún wa ẹ káwa náà tẹ̀lé tí a gbọ́ fún àwọn sàhábà ṣáájú rẹ̀ náà máa wò pé lè yóò bá alára mọ àníṣe àṣe gbogbo àti ẹ̀kọ́ fún ọlọ́run ọba ní ládàwà ń bẹ̀ káde máa máa wò pé lè ó ti mọ́ mi lára mi lè sílẹ̀ ká sílẹ̀ tó bá jẹ́ pé tí ò bá tọ́lọ́run bá mu ni tó ṣe bá ti wà ń bẹ̀ bákan náà ká ṣọ́ra láti máa jáde sáwọn tí wọ́n bá jẹ́ olórí wa máa takò wọ́n wọ́n bá máa fọ wàhálà pẹ̀lú wọn máa dẹ́kòtò àtòkò ṣubú sínú kòtò yìí ìmá fẹnu gbẹ̀yìn ìmá fi ṣe fi gbẹ̀yìn ìmá pílánì àbúrú lórí àwọn olórí ká jìnnà sí ṣe fi tí ò dáa ni ó tàkẹ́ fún Islam tí yà ń ṣe yìí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí irú ìṣesí bẹ́ẹ̀ bákan náà ká má gbàgbé pé lára ń ta aṣọ fún wa òun náà ni wípé àkíndéédé àkíndéédé sọ̀rọ̀ gbígbèsè kan àyàfi nígbà tá a bá ti rí wípé olórí yìí ti kó sínú kúfò à ó máa ń wọgbó rèé ó mà fẹ́ iṣẹ́ iná ló mà gbé dání yìí kò má gbọ́dọ̀ kú lórí ẹ̀ àwa náà má gbọ́dọ̀ tẹ̀lé lórí eléyìí àwa gbé ìgbésẹ̀ tó bá ẹ̀sìn mu báwọn ẹni eré tàná ṣe ń gbé ìgbésẹ̀ tó bá ẹ̀sìn mu nígbà tí wọ́n bá fẹ́ jẹ olórí wọn kúrò nínú àjàgà kì í ṣe ráwọn gbèsè aburú ilé tọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wọn ń gbé lónìí ìgbésẹ̀ fìtínà àwọn gbọ́dọ̀ bá wọn gbé o bákan náà ká má nípa rí nínú tá a bára wa sọ òun náà ní wípé Ah, Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ àwọn sàhábà wípé kọ́ dúró tán lórí òdodo kọ́ wọ́n fi ohun tí wọ́n ń ṣe wáyé nú èèyàn láti lọ fi takò ìbí eh, láti lọ fi wá ìbínú ọlọ́run tó bá ti jẹ́ pé ohun tí èèyàn bá ń ṣe èèyàn bá ti rí pé kínní yìí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n àwọn èèyàn nífẹ̀ẹ́ sí kéèyàn fílẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá rí pé ohun tí èèyàn ń ṣe ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n àwọn èèyàn kan láìkẹ́ kéèyàn máa ṣe lọ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tó wà nílùú tí yẹn bá tẹ̀lé wọn wọ́n á múni kọlu ọlọ́run wọ́n múni dẹ́ṣẹ̀ wọ́n múni ṣe ọlọ́run ọlọ́run bá ní wọ́n ń tètè akthara man fil ard yudilluka an sabilillah tó bá tẹ̀lé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n wà lórí ilẹ̀ ayé wàláhì wọ́n sẹ́nu kúrò lójú ọ̀nà tọ́lọ́wọ́n bá ní wọn. subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu wa rahmatullahi wa barakatuh